olúwa kú dédé àkókò yìí níbikíbi tá a bá ti ní orí ọ̀fẹ́ àti àǹfààní láti máa gbóhùn mi. orúkọ mi ìyípadà o èmi náà ń bò dádélé bẹ́ẹ̀ ni pé ẹ fi ọpẹ́ fún ọlọ́run nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láéláé ògo ni forúkọ ọlọ́run lókè ọ̀run. ẹ já sí bẹ́ẹ̀ lùwà sí ìwé orin dáfídì orí kẹrìndínlógún ìwé orin dáfídì orí kẹrìndínlógún sáàmù nù o psalm twenty four bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kìíní. Mm-hmm. Mm. Mm. Mm. Mm-hmm. Mm. Ẹ o. Mm-hmm. hmm Mm. Ẹ ti <coughs> ǹjẹ́ hàn pé ẹsẹ̀ kìíní gan láàlò ó ní ti olúwa ni ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ tí olúwa ni ilẹ̀ a jẹ́ pé àwọn ọmọ onílẹ̀ ọmọ onílẹ̀ ọmọ onílẹ̀ a jẹ́ pé àwọn gan kan kò sọ́mọ onílẹ̀ kankan bì kan a jẹ́ pé ọlọ́run gangan ló múlẹ̀ ọlọ́run gangan ló lẹ̀ ẹ̀ àwa là ń talẹ̀ olújinlẹ̀ àwa la ní. Ni àwa la nílẹ̀ eh, àjíà àwa la ajẹ́pẹ́ kò sí ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ gangan ọlọ́run gangan ló ní bíbélì ní ti olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ kí ni ìtumọ̀ ẹ̀kún rẹ̀ ń ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo ohun tí ń bẹ ní orí rẹ̀ tó kún orí rẹ̀ pátá gbogbo ohun tí ó kún orí rẹ̀ pátá tí a bá ṣí bẹ́ẹ̀ lè wá sí ìwé Genesis orí kìíní láti ẹsẹ̀ kẹta ni ọlọ́run ti bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ dídá kí ọlọ́run fi bẹ̀rẹ̀ dídá òun ìmọ́lẹ̀ lẹ́yìn ìgbà tó dá ìmọ́lẹ̀ ní tí ó padà ṣe ni pé ó bẹ̀rẹ̀ sí ní dá àwọn kan tó kù ni ìdí ni pé kò sí déèyàn lè ṣe nú òkun òkun ọmọdá o òkun ọmọdá o tí èèyàn bá ń jẹ nú òkun bóyá èèyàn fẹ́ jẹ ṣu ni bóyá ti wá bóúnjẹ lẹ bóyá oúnjẹ ti tutù àbóyá ń jẹun lọ ó wá ní òun ó padà mọ ọjà tó bá ṣe díẹ̀ sí i ǹjẹ́ ẹ̀pẹ́ tí ò bá síná tí ìbá fẹ́ mọ̀ jẹ́ nínú òkú èrò sì ti kún oúnjẹ báyìí yóò sì mọ̀ jẹ́ lóúnjẹ tí ìrà ti kù ẹni tó ń jẹun nínú òkun àtàfọ́jú wọn fẹ́ẹ́ tà sí ara wọn wọn fẹ́ẹ́ tà sí ara wọn èyí ni pé kéèyàn lè ríran ṣe ń gbogbo tó yẹ kó ṣe láláìsí akùdé kankan òun lọ́nà ṣe bẹ̀rẹ̀ dídá ayé pẹ̀lú ìmọ́lẹ̀ pẹ̀lú dídá ìmọ́lẹ̀ ó ní ọlọ́run sì wí pé jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó wà ìmọ́lẹ̀ sì wà èyí ni pé kọ́lọ́n lè ríran dá gbogbo nǹkan tó fẹ́ dá òun ló ṣe ṣètò ìmọ́lẹ̀ o ìmọ́lẹ̀ ni ọlọ́run fi ṣáájú ló fi ṣe nǹkan àkọ́kọ́ nínú gbogbo nǹkan tó dá bẹ́ẹ̀ni wá wínú ìwé orin dáfídì orí kẹrìnlélógún ẹsẹ̀ kìíní ó ní ti olúwa ni ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ tí olúwa ni ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ lára ń tọ́lọ̀ ń dá lórí rẹ̀ òun ni àwọn ewéko ewébẹ̀ lára ń tọ́lọ̀ ń dá lórí rẹ̀ òun ni gbogbo nǹkan tí ń rákò lórílẹ̀ gbogbo nǹkan tí ń rìn lórílẹ̀ lára ń tọ́lọ̀ ń dá tí ń bẹ lórílẹ̀ òun ni gbogbo nǹkan tá a lè fojú rí báyìí jẹ́ àpá àwọn kòkòrò kan wà àwọn kòkòrò àìfojúrí àwọn ilé ìbò apè wọ́n ní microorganism níjọ́ mo ti ọ̀kọ́ gbọ́ kínní pé pípé rẹ̀ gan-an bẹ́ẹ̀ bá kíyèsára eyín iwájú eyín iwájú èèyàn lè yọ microorganism <laughs> ah ah èyí ni pé àwọn àwọn ẹ̀dá tí ò ṣe é fojú rí àwọn kan téèyàn ò rí rí mo rántí ìjọ kan <clears throat> èmi àti dádì mi bàbá dé àjọ ń lọ ìjọ ọdún ni ó ìjọ ọdún ìjọ one one àjọ ń lọ níjọ kan ni bá a ti ń lọ òòtá kúò afẹ́ ṣeré lọ ibì kan ni la bá ń lọ la bá rí mo bá rí ẹ bí kò ju eku kò jọ pé ah mo ní dáàdi èwo lélẹ̀ kí lélẹ̀ dáàdi ni ah ó ń dà mo ní ah dáàdi ó ti sá dáàdi ni bó ló ti rí ah mo ní bí eku ni o ó wá fẹ́ níbi kàmpálà lára ó wá jẹ́ yẹ́lò dáàdi mi ni ah líìlì nù líìlì dáàdi líìlì lórí òun bó ló ti rí náà mo lé eku ni ní wọ́n dàbí ìgbà tí èèyàn bá wọ àǹkárá ṣe hàn pé àǹkárá wọ́n lè fi àwọ̀ kan ṣe wọ́n lè fi méjì ṣe mo ní àwọn àǹkárá bí aṣọ ìyẹn arẹ́kù yìí ṣe hàn pé dúdú lè ku àmọ́ ó ní bí àwọ̀ pupa bí yẹ́lò la nígbà tí wọ́n bá fi ṣe àǹkárá ni láti ní àní líìlí lórí líìlí nù mo ní ẹ ẹ mo kàn máa ń gbọ́ níyàn rírì bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwọn ẹranko àwọn ẹranko kan ti pé tẹ́ ẹ bá rí yẹn báyìí ẹ máa wo dọ́kúmẹ́ntì ẹ̀yàn ọmọ yìí o ẹ máa wo Nat National Geographic tẹ máa wo Nat ẹ máa rí àwọn ẹranko ẹ wá ní ẹ mo déjò mọ mo dá kinní kan mọ there are different type of um, species of uh, snakes of reptiles oríṣiríṣiríṣiríṣirí ah, ah. ẹ kàn sáà mọ rí ẹ lóríṣiríṣiríṣi bẹ́ẹ̀ Ọlọ́run ló dá ara tí ń bẹ lórí ilẹ̀ àwọn ẹranko kan wà tó yẹ jẹ́ pé ní apá ìwọ̀ oòrùn áfíríkà tá a wà yìí a lè rí hàn a lè rí hàn ọ̀tọ̀ níbi tí wọ́n wà àwọn ẹranko kan wà apá abíyáwá nìkan náà ti lè rí hàn wọn à lè rí hàn ń bò mí àwọn ẹranko kan sì wà àríyàn bí àríyàn lọ́hùn ewúrẹ́ ń bẹ ní ń bẹ Ísírẹ́lì ń èbò àwọn náà ní àgbò wọ́n ní mọ̀ọ́lù àmọ́ àwa tá a jẹ́ èèyàn gan níbí bá a ti rí ìyàtọ̀ wà lára àwa àwa aláwọ̀ dúdú àti àwọn èèbó aláwọ̀ funfun bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwọn ẹranko wa náà wọ́n ó jọra o ìrí kan náà wọ́n ó rí o ṣéèpù kan náà wọ́n ó jọ ní o àmọ́ wọ́n ó dàn láwọ̀ jura wọn lọ hmm. wọ́n ó dàn láwọ̀ jura wọn lọ torí pé kí ni ibi téèyàn bá wà ìmọ̀ ṣètọ́ka sí béèyàn ó ti rí bí àwọn ẹja ni o. Ah, pásítọ̀ sọ̀rọ̀ àwọn ẹranko la fẹ́ sọ lẹ́nu èyí sọ̀rọ̀ ẹranko àyàbá nù àmọ́dá. bí ẹja ni o ní à pé àwọn ẹjọ́ odò tẹ bá ṣe pẹ̀lẹ́ ẹni pé àwọn ẹjọ́ odò wọ́n fẹ́ yàtọ̀ síra wọn ní àwọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ìmí yóò dúdú kirikiri ìmí yóò ra mọ́ yóò mọ́ díẹ̀ ìmí yóò pọ̀n mọ̀làmọ̀là díẹ̀ díẹ̀ bákàbákà báyìí ẹjọ́ odò náà sì kí ló fẹ́ òdu pé irú inú fish pond tí wọ́n ti rí ẹ̀ wọn inú odò tán ti sìn wọ́n tán ti kó wọn jáde òun ni tí wọ́n jẹ́ pé ilẹ̀ ìdú ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ yóò fẹ́ dúdú díẹ̀ tí wọ́n jẹ́ pé bí ilẹ̀ amọ̀ bí ọ̀kọ́ ọ̀kan ni yóò fẹ́ mọ́la díẹ̀ tó bá jẹ́ pé ilẹ̀ ibi tán ti sìn kò sí àṣìṣe yóò yàtọ̀ èyí ni pé irú odò tí wọ́n bá ti sin ẹja yìí máa ń ṣe ìtọ́ka sí irú àwọ̀ tí ó padà mú jáde <clears throat> èyí ni pé ẹranko pọ̀ tọ́lọ́ńdá àmọye wọn àmọye wọn tí àwọn ilé ìbúgbà sọ wọ́n lè ní about kìíní species of fishes wọ́n lè ní eh, onírúurú wọ́n lè ní ó lé ní mẹ́jọ irúfẹ́ aláǹgbá tó wà mo kàn fi ṣàpèjúwe ni wọ́n lè ní ó lé ní mẹ́sàn-án irúfẹ́ kìíní kan tó wà wọn á lé rẹ̀ lóríṣiríṣiríṣiríṣiríṣi kẹ́ ẹ mọ̀ wo irú eléyìí tó máa rí ni o tẹ́ máa mọ̀ wo àwọn dọ́kúmẹ́ntì wọn mọ̀ sọ pé irú eléyìí báyìí mammoth náà ń porúkọ ẹranko yìí apá ìwọ̀ oòrùn kinní kan lẹ́sìn lérí níbi báyìí báyìí ó pọ̀ ńbẹ̀ níbi kinní kan ó ṣe kinní kan níbi báyìí kò pọ̀ ńbẹ̀ wọ́n ṣàlàyé ẹ̀ délẹ́délẹ́délẹ́délẹ́ kí ló fà ojú pé wọ́n ṣiṣẹ́ ìwádìí wọ́n ṣiṣẹ́ ìwádìí ǹjẹ́ ẹ mọ̀ pé bí àwọn ní sáyẹ́ǹsì àwọn onímọ̀ ìjìnlẹ̀ bí wọ́n ṣe mọ́ ṣiṣẹ́ ìwádìí bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ó yẹ àwa ọmọ ọlọ́run náà káà náà mọ́ ṣiṣẹ́ ìwádìí ká mọ́ ṣe kíni ká mọ́ ṣiṣẹ́ ìwádìí ká mọ́ tọpinpin ọ̀rọ̀ ọlọ́run ká mọ́ ṣàṣàrò nínú ọ̀rọ̀ ọlọ́run ká mọ́ wádìí ẹ̀ jinlẹ̀ jinlẹ̀ jinlẹ̀ jinlẹ̀ jinlẹ̀ jinlẹ̀ ǹdẹ́yìn ò mọ̀ pé ń bẹ́ẹ̀ nú ọ̀rọ̀ ọlọ́run èyí ó sì rí fún àpẹẹrẹ ìsọkúsọ kan wà tí n bá sọ fún yín lénìí a ó súnmọ́ kárẹ́ǹtì ò mọ̀ pé kò rí bẹ́ẹ̀ wọ́n mọ̀ ní heaven helps those that helps themselves ṣàpọ̀ yorùbá yanu bíbélì lè wà ní ní ẹgbẹ́ kò sínú bíbélì. wọ́n ní ẹni tí ó bá rìn rẹ̀ lọ́wọ́ lọ́lọ́run ràn lọ́wọ́ irọ́ ni kò sínú bíbélì àmọ́ òótọ́ ni lóòótọ́ ni ìtumọ̀ rẹ̀ ni pé tí èèyàn bá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú òfin àti ìlànà ọlọ́run ọlọ́run sì ràn yàn lọ́wọ́ èyí yóò sì ra yóò rori ọ̀fẹ́ àti àánú ọlọ́run gbà ẹ̀yìn. ṣùgbọ́n tí ìran ní ẹ kíní kan bẹ́ẹ̀ fún àpẹẹrẹ ní àgbẹ̀ yàtọ̀ sí tí mo sọ àwọn ọ̀rọ̀ míì wà tó pé kò sínú bíbélì èyàn ò sì mọ̀ àwọn ọ̀rọ̀ míì wà tó pé ń bẹ nínú bíbélì èyàn ò èyàn ò kì í lọ́dà kí mo ti fẹ́ gbọ́ rí ah. tí olúwa ni ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti gbogbo ohun tó tẹ̀lé sínú rẹ̀ lára ń tọ́lọ́ ń dá lórílẹ̀ ṣàpá ti dákọ àwọn ẹranko bẹ́ẹ̀ náà ni àwọn èso náà ẹja dákọ àwọn irúgbìn náà fún àpẹẹrẹ ẹja wo apple ṣe hàn pé apple oríṣi mẹ́ta ló wà lèmi rí rí àná mo tó rí kẹta rí o mi pé apple yẹ́lò wà ìhìn rírí n rírí mo rí lánàá mo rí lánàá lórí àtẹ ápù gírin ápù pupa onírẹ́ẹ̀dì mo bá rí yẹ́lò lánàá mo bá rí yẹ́lò lánàá ẹ eh? kíní ó tún ní yẹ́lò ní àná pé ápù àwọn náà ní ápù ńlẹ̀ Yorùbá ó funfun báyìí ó wá rí kéékèèké yàtọ̀ sí apple tilẹ̀ yorùbá mo tún rí kan náà apple náà ni o bí apple náà tó ṣe rí o eléyìí rẹ́ẹ̀dì ni ṣe àpé tilẹ̀ yorùbá àwọn tó pupa tó funfun ṣe àpé òun rí kúmbọ́kúmbọ́ kúmbọ́ báyìí ni iyún eléyìí tí mò ń sọ yìí bí iyún ti rí náà ni àmọ́ ó ra gùn jù yún lọ díẹ̀ ó sì tóbi jù lọ díẹ̀ iyún wa jẹ́ rẹ́ẹ̀dì apple náà sì ó pọ̀ lóríṣiríṣi ǹjẹ́ àwọn bí irúgbìn ṣe pọ̀ lóríṣiríṣi bí èso ṣe pọ̀ lóríṣiríṣi bí àwọn ẹ̀dá ẹranko ṣe pọ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwa ẹ̀dá alààyè náà a pọ̀ lóríṣiríṣi ṣùgbọ́n àwọn èèyàn àtúpọ̀ oríṣiríṣi lára oríṣi èèyàn tí ń bẹ òun láti ní òun láti ní àwọn èèyàn dáadáa aláwọ̀ èèyàn burúkú náà aláwọ̀ èèyàn dáadáa aláwọn ẹlòmíín wà tó bá ní ah bí lágbóyá ṣe dára tó ìbínú ìlú tó bá bẹ̀rẹ̀ ìbínú báyìí ẹ ẹ dálẹ́kùn tì ẹ mú tì èèyàn kan nu yàtọ̀ síyùn tẹ́mọ̀ tún sọ̀rọ̀ lọ́lẹ́ ní ah bí lágbóyá ṣe dára tó láyé ó ya ọ̀bùn láyé ó ah ìta ló ti máa ń ṣe pépépépé ti máa ń ṣe bí afínjò tẹ́ bá délé rẹ̀

kẹ́sì mọ̀ wo èèyàn náà ni o èèyàn náà ni o èèyàn ni o jẹ́ àpé àwọn kan wà tó yẹ pé yàtọ̀ sí àléébù ara tó ṣe fojú rí báwọn àwọn èèyàn burúkú kan náà wà ẹ̀ka mọ̀ sọ pé inú lè èèyàn wà àbí ẹlòmíì ojú lẹ́fi rò pé èèyàn ni nínú rẹ̀ lọ́n kì í ṣe èèyàn o nínú rẹ̀ kì í ṣe èèyàn o fún àpẹẹrẹ níjọ́ kan a wà ní ìjọ kan ni àwa wà bí àwa wà sọ jíjọ náà ǹjẹ́ wọn pé olùṣọ́ àgùntàn tí ó jẹ́ ọ̀gá fún wa ń gbà náà gbàìtọ̀ gárúbà kọ́lọ̀ kó bá wa fi kún agbára àti okun wọn o pásítọ̀ gárúbà wọn bá sọ fún wa kan nínú ìsọjí pé àwọn kan wá pé àwọn rí àwọn kan pé wọ́n ṣe ń bọ̀ láti ìta ọ̀rẹ́ méjì ni wọ́n fara wọn lọ́wọ́ wọ́n jọ ń bọ̀ wá sí ìsọjí ǹjẹ́ àpè nínú ẹ̀mí wọ́n ní ọlọ́run sí àwọn lójú àwọn rí nínú ẹ̀mí pé ọ̀rẹ́ kan pé ìkan ó mú ọ̀rẹ́ rẹ̀ kejì ó dorí ẹ̀ kodò ó wá kó lẹ́sẹ̀ ẹgbẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń fi téèyàn bá rìn téèyàn máa ń fọ̀pá tilẹ̀ wọ́n níbi tí ń fi orí ọ̀rẹ́ rẹ̀ tilẹ̀ nù lójú ayé wọ́n sì jọ fara wọn lọ ọ̀rẹ́ sì ni wọ́n jọ ń rìn wọ́n jọ ń lọ èyí ni pé bá a ti ní àwọn èèyàn tó jẹ́ pé a mọ̀ pé ẹni àlébù rẹ̀ kan rèé ẹni yìí ibi tó kù sí rè ẹni ibi jẹ́ ṣe rè ǹjẹ́ àpé nínú ẹ̀mí náà nínú ẹ̀mí náà aláwọn tó ṣe pé èèyàn búkú ni ẹ́ èèyàn búkú ni ẹlòmíì ẹ lè máa wò ó lè ṣe ó lè ṣe ó lè ṣe dáadáa o ó jẹ́ kí ó yá pé tó bá di òru tí máa ń lọ ìpàdé nìsín ó lè jẹ́ èkúté ẹlòmíì yẹn yẹ ni ẹlòmíì ejò ni bóò lẹ́ẹ̀tì mọ̀ bóò lẹ́ẹ̀tì mọ̀ àmúbílì sọ pé ti olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ ṣé ẹ pé ara ẹ̀kún orí ilẹ̀ òun gbogbo nǹkan tá a ti dákọ̀ látàárọ̀ òun làwọn èèyàn búkú wà òun làwọn èèyàn gidi wà ó ní àwọn ẹranko olé wà ṣàkínú àwọn ẹranko ẹranko kún méjì àwọn ẹranko ilé àti ẹranko ẹranko inú we are having domestic animals and wild animals. bí àgbẹ̀ àwọn domestic animal ẹranko wọlé ǹjẹ́ ẹ pe pé àwọn kan wà sí pé wọn lè hàn yàn bá ṣe kọjá yìí pẹrẹ wọn lè hàn yàn lémọ̀ bá ṣe kọjá yìí fún àpẹẹrẹ ẹ worú àwọn ẹyẹ ṣàpá àwọn kan wà sí pé ẹyẹ náà sì lé wọn bí bí bí ẹyẹ àdàbà ṣàpá àwọn ẹyẹ wọn lè ṣàyàn jẹ bá kọjá yìí wọn lè ṣàyàn ní lè mú kí ẹyẹ ṣáà yẹ pé kó o da ọkà bàbà sọ́wọ́ sátẹ̀lẹ́wọ́ báyìí kó wàá nà sí hàn ṣe pé ọkà bàbà ni ó fẹ́ ṣá yóò ṣá ọwọ́ ẹ̀ mọ́ bí ewúrẹ́ kí ewúrẹ́ tó lè sọ pé òun ó kan yàn ní ewúrẹ́ ẹnu ilé láì pé bóyá ewúrẹ́ ẹgbẹ́ rẹ̀ kó tó lè lóun ó kan èèyàn yọ ọ̀pẹ̀ díẹ̀ tọ́wọ́ bá ṣe kọ́ yóò tiẹ̀ pẹ́ yọ ọ̀pẹ̀ yọ ọ̀pẹ̀ bẹ́ẹ̀ náà ládìẹ àfi tádé ẹ bá pa ló bá ṣe pamọ́ ìwọ tó ń sìn gan tó mú ọmọ lẹ́yìn ọmọ rẹ̀ tó ṣẹ̀ tó yìí ah. ó gbìyànjú o. bẹ́ẹ̀ ah, bẹ́ẹ̀ ti nírú àwọn ẹranko báwọn nínú ilé bẹ́ẹ̀ aláwọn tó yẹ pé iná ni án kò mójú ẹni ò dáa bí àwọn ajá kò sí bó ṣe sin ajá tó lájẹ́ bó bó o ṣe ṣe tó láyé kódà kì í ṣe àwọn ajá àbílẹ̀ o àwọn ajá èbò ah! ah! àwọn ẹdín àìbó kan wà tó jẹ́ pé wọ́n ti kọ́ ọ débi pé tẹ́ ẹ bá sí lẹ̀ lóru báyìí <clears throat> lẹ́yìn pé wọ́n tó ní tó o sí ilẹ̀ lóru pò wọlé tó o bá jáde padà kó tó mọ̀ pé wọ́n ni tó o fọ́n fèrè àwọn ajá ní fèrè o wọ́n ní fèrè déyìn ó fi mọ́ ọ pè hàn úú tó fi sáré wá tó yẹ pé wọ́n ní bó ṣe fọn fèrè tó fi mọ̀ pé wọ́n ni tó o bá fọn fèrè àyè òfolúwẹ̀ lánàá toró lè ní ó pè bá a ti ní irúfẹ́ nǹkan bọ́n láàrin àwọn ẹranko ìbẹ̀ láàrin láàrin láàrin irúgbìn náà àti ewébẹ̀ ń bẹ láàrin wọn igi àwọn igi kan wà tó pé igi kan wà mo sì ẹ̀ dá mọ̀ báyìí dáadáa gbogbo ara rẹ̀ báyìí gánmugànmu bí kìkì ẹ̀gún ni kò ṣe ẹ jẹ́ kò ṣe é gùn ẹ mo ti rìn jẹ́ wọn fara ó fara tẹ̀gùn yóò gun wọn dànù bẹ́ẹ̀ aláwọn tó yẹ pé wọ́n bá wù báyìí rẹ̀ gẹ̀jì báyìí náà tẹ̀rẹ̀rẹ̀ tó yẹ pé tó bá dìrọ̀ lẹ̀ báyìí èèyàn rà bọ́ abẹ́ yìí wọ́n mọ̀ gbàtẹ́gùn kóòrùn máa mú yẹ́yẹ́yẹ́ irọ́ ni abẹ́ rẹ̀ báyìí abẹ́ abẹ́ àwọn igi òun èyí ó wà ewé wọn ti tẹ́ ó ti gba oòrùn ewé wọn dàbí àbùradà pátá ìwé níjà àbùradà ọ̀mbrẹ́là ó ti ṣe kí ni ó ti tẹ́ ẹ̀ lè rí oòrùn lábẹ́ rẹ̀ èyí ó dùn bẹ́ẹ̀ àwọn igi kan tún wà tó jẹ́ pé tí òjò bá ń rọ̀ tí òjò bá sì dunlẹ̀ o tójò bá ń rọ̀ kójò tó mọ̀ kán sí yín lára yóò ti mọ lọ bí ìṣẹ́jú bíi márùn tójú bá bẹ̀rẹ̀ sí ní rọ̀ àwọn igi kan náà wà bẹ́ẹ̀ jẹ́ pé ewé wọn ó dí ó ṣe bí a ṣe ní àwọn igi tó jẹ́ bíi ààbò ní àpé igi gan generally ẹ mọ̀ ọ̀kan gbòógì lára ìwúlò igi ṣe é mọ̀ ó ní láti láti láti láti pinwọ́ ìjì àjàkálẹ̀ ìjì tíjì máa ń bọ̀ zzzz tó bá kan bí tí igi wá wà yóò parẹ́ yóò parẹ́ torí bí ṣe ń lọ báyìí nǹkan kò dá dúró àwọn tó bá kan bí táwọn gi tígi tígi tígi tígi bá wà yóò kàn parẹ́ ni wọ́n ló ara àwúlò ògì kò sí eléyìí tọ́lọ́ ń dá tí ò ní wúlò tiẹ̀ o bí a ṣe ní àwọn èèyàn búkú àtèèyàn dáadáa bá a ṣe ní àwọn ẹranko ogbó àtàwọn ẹranko olé bá a ṣe ní àwọn ewébẹ̀ tó ṣe é jẹ yẹgbọ́n àgbẹ̀ àwọn ewé kan wà sí pé ẹ jẹ́ ń jáwé lé jẹ́ ń játọ̀ àbí kan wà tó jẹ pé májèlé ni ọ́ dáadáa ewé náà sì ni o ó ní ìwúlò rẹ o àmọ́ májèlé ni téèyàn bá jẹ fún àpẹẹrẹ wọ́n máa ń pe ewé kan ní ẹlẹ́tẹ̀ ṣàpò téèyàn bá jẹ ọ̀run ni tààrà yóò kú ni bá jẹ o tó bá jẹ mọ́ ewé yóò kú ni o ṣàpè ewé sì lòun lòun jẹ àbí òun la ní lára èèyàn gbogbo gbogbo tá a sì ń wí látàrọ kí náà sì ni ara ń tí ara ara ń tó papọ̀ tí wẹ́lí pè ní ẹ̀kún orí ilẹ̀ nu ti olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti gbogbo tó ṣe kí ni o ṣe sórí rẹ̀ ti olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ kẹ́ mọ̀ wo kí la fàdébí adé yìí o àṣẹ kan wà tá a ní àṣẹ onígbàgbọ́ àṣẹ onígbàgbọ́ ó pín sí ọ̀nà méjì àṣẹ onígbàgbọ́ ó pín sí ọ̀nà méjì ọ̀nà aláàkọ́ ni pé àṣẹ tá a ní gẹ́gẹ́ bí ẹ̀dá èèyàn àṣẹ ẹlẹ́ẹ̀kejì ó ní àṣẹ tá a ní gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run àṣẹ tá a ní gẹ́gẹ́ bí ajogún ìgbàlà ajùmọ̀jogún ìgbàlà pẹ̀lú Jésù Kristi ó ní àṣẹ tá a ní ní ẹlẹ́ẹ̀kejì àṣẹ alákọ̀ọ́kọ́ ó ní àṣẹ tá a ní gẹ́gẹ́ bí èèyàn ẹ mọ̀ wo bíi ní ti olúwa nílẹ̀ àti ẹ̀ẹ̀kún rẹ̀ ayé àti gbogbo ohun tó ṣe kí ni o tó tẹ̀dọ̀ sí orí rẹ̀ ǹjẹ́ àpè tí èèyàn ò bá lo àṣẹ tí èèyàn ní gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run ẹ mọ̀ bẹ́ẹ̀ yẹn ṣe lò ìyẹn lè padà kéèyàn ní ẹ irọ́ ọlọ́run ṣùgbọ́n àpò wà ló dá ayé ó dá ọ̀run ti ẹni ilẹ̀ ti ẹni ọ̀sà ti ẹni òkun ti ẹni gbogbo nǹkan báyìí lágbájá báyìí ìwọ náà ló dá o yìí sì ń yọ mí lẹ́nu ń fa àkóbá fún ayé mi olúwa mo fẹ́ kó o lè jìnà sí mi ni ọlọ́run sì le ọlọ́run sì le bó lọ́lọ́run ṣe wá bó lọ́lọ́run ṣe gbàdúrà méjì ni o ni pé owó bẹ̀rẹ̀ àdúrà pẹ̀lú ni orúkọ jésù nìkan ni kọ́kọ́rọ́ ẹ̀yọ kan tó ṣí gbogbo ilẹ̀kùn àti láyé o àti lọ́run o àti ní ọ̀run àpárí tí ń bẹ ní ìsàlẹ̀ ilẹ̀ ní o orúkọ jésù ni kọ́kọ́rọ́ ẹ̀yọ kan tó ṣí gbogbo ilẹ̀kùn e nínú o ẹlẹ́ẹ̀kejì ni pé nígbà tí o bá gbàdúrà pẹ̀lú orúkọ jésù bó bá ṣe ń gbàdúrà ló ti ní ìgbàgbọ́ ó fi ìgbàgbọ́ sí ó sì ní ìgbàgbọ́ pé àìdúrà tí mò ń gbà ọlọ́run ti gbọ́ ẹ̀yin ẹ̀gbọ́n tí bẹ́ẹ̀ lè sọ ni nínú ìwé ẹ́sítérì ó ní lọ́wọ́ ọlọ́run ní ọkàn ọba àti ìjòyè wa. ẹ máa wo ní ọwọ́ ọlọ́run ní ọkàn ọba àti ìjòyè wa èyí ni pé wọ́n rán ọlọ́run létí ni pé olúwa ìwọ ló nílẹ̀ àti ẹ̀ẹ́kún rẹ̀ lọ́wọ́ ọlọ́run ní ọkàn ọba àti ìjòyè wa èyí ni pé wọ́n rán ọlọ́run létí pé ọwọ́ rẹ̀ ń gbogbo kìíní wa. ní àkàrà kan tẹ́lẹ̀ sun ọlọ́run níbi ìràn ọlọ́run àìrọ̀ kí n tó ṣe nǹkan báyìí kí n tó gbégbèsè rẹ̀ ó bí ọ̀ oníhàn oníṣe oníòsì wàhálà mo wá ṣe ń yẹ ah, ọlọ́run ló wà ní báyìí ah, akọ̀wé rẹ̀ ti olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ara ẹ̀kún rẹ̀ ní nǹkan báyìí ó ṣe báyìí ni ọlọ́run ǹjẹ́ o ọ̀nà àbáyọ ó sì wà. torí pé kíni ti olúwa ni ilẹ̀ àti ẹ̀ẹ̀kún rẹ̀ ayé àti gbogbo ohun tó ṣe kíni o tó tẹ̀dọ̀ sí inú rẹ̀ mo wà ń bí ìkànjọ kan ó wá di pé nǹkan kan ṣe ọmọ kan nǹkan kan kì í mẹ́ wọ́n máa sáré kiri kiri kiri kiri kiri kiri kiri ah, ah, ẹ ṣe kíni kan ṣe kíni kan ah, ẹ fi síbi hàn lẹ́nu níbẹ̀ àwọn aláìgbàgbọ́ ló pọ̀ jù bẹ́ẹ̀ ninety five percent wọn àwọn aláìgbàgbọ́ ni ó dùn mí n bá níyà ẹdún ẹja gbàdúrà o àbádọ́ akíló fẹ́ gbà mí o kò lè ṣiṣẹ́ kankan torí pé kíni àwọn tó lọ ọmọ gan aláìgbàgbọ́ ni ọmọ gan aláìgbàgbọ́ ni gbogbo àwọn tó yí ká aláìgbàgbọ́ ni kí ìwọ bá lò ní ìgbàgbọ́ wọn ò lọ wọn àjò ṣiṣẹ́ àbí torí ìdí kí lẹ ṣe rò bíyá nínú ìrere máàpù tí Jésù tó mú ọkùnrin afọ́jú tó mú kúrò láàrin ìlú tó fà ń tẹ̀tẹ̀ lọ ó wá fà lọ sí ẹ̀yìn odi ìlú ó fa rí ẹ̀yìn odi ìlú ó wá lọ wòsàn bẹ́ẹ̀. kí lẹ ṣe olùbẹ̀yà jésù ṣe ṣe báwọn torí àlá torí àìgbàgbọ́ àwọn tó yí ká nì wọ́n á jẹ́ kó ṣiṣẹ́ wọ́n á jẹ́ iṣẹ́ ìyanu wọn ó ṣe é ṣe ó mọ̀ pé hmm, irọ́ ni kò lè ṣe hmm, ojú rò lélà ẹni tó yẹ pé àti ọdún kìíní kan ló ti fọ́jú ẹni tó yẹ pé kìíní kan ló ṣe kìíní kan wọ́n á jẹ́ ó ṣe é ṣe kankan. wàá dùn mí ó dùn mí jọ́ ni mo gbé ah bò láti rìn o ẹ̀rọ ni ah ewé kíní kan ní kí ẹ lọ́jà ewé kíní kan ní kí ẹ lọ́jà ewé kíní kan ní kí ẹ lọ́jà mo ní ah kódà fúlàní ṣe ká lè fi ràn wọ́n lọ́wọ́ náà ọjọ́ sì ti gbóra aago méje ti kọjá aago mẹ́jọ ń lọ ah wọ́n ní ah ewé ti sùn ah ewé ti sùn kíní kan ti ṣe kíní kan ti ṣe mo ní ah ah táàmì ewé jí táàmì ewé jí ah, ah kíní kan kíní kan ah kọ́ Ah, ah, ah, nǹkan dé nǹkan dé ọlọ́run mọ̀jẹ̀ káwọn fi ojú sunkún ọmọ ìlé ni kíníkà kíníkà kíníkà. mo léwé ọ̀hún dà á ṣe é mọ jí ni ṣe é jí ni ó yẹ jẹ́lẹ̀ jẹ́lẹ̀ jẹ́lẹ̀ àlèwé ọ̀hún dà á ṣe mọ jí kíníkà ẹ nìṣó bí ewé ọ̀hún wa ń bá fà mí tẹ̀tẹ̀ mo ń ṣe rè ó yẹ padà ẹ kù ẹ kù kí tí mo ṣe yìí ń gbàdúrà kankan mo kàn gbẹ́nu sí i mo níwọ̀ ewé ìgbọ́ ìwọ igi ìgbọ́ akọ̀wé rẹ̀ pé ti olúwa ni ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tó dẹ̀dẹ̀ sínú rẹ̀ mo sì kà láti bẹ̀rẹ̀ dópin ìwé orin dáfídì orí kẹrìnlélógún dópin mo ní olúwa mo ní igi yìí orí ilẹ̀ ló ti wù tí ẹ sì nílẹ̀ ẹyin ajágbẹ́ni tó wù lórí ilẹ̀ wọn ara tó ń bẹ tí ó kún orí ilẹ̀ tí bíbélì pé ní ẹ̀kún ilẹ̀ ni ìwọ́gi yìí ó yá jí báyìí ó ti jí jésù ò ṣe ọ̀yà ẹ̀yìn ìjà báyìí ó sì ṣiṣẹ́ ìwòsàn ní ìsìn ní ìsìn kódà ju bó o ti ṣiṣẹ́ lọ tẹ́lẹ̀ lọ ní orúkọ jésù lọ́wọ́ àmín mo sì já pọ́npọ́npọ́npọ́n èmi sì nẹ́ẹ̀sì mọ̀ pé ọlọ́wọ́ àlàáfíà ni mí gbọ́ngbọ́ngbọ́ngbọ́n mo bá já a má kó débẹ̀ mo ní ìbánà sí wọn. ẹ ah, mọ fọwọ́ ọ̀tún gbà ah, ah, ẹ má bínú èèyàn mọ̀ sí èrò fojú di o àmọ́ pẹ́ ni ìgbówó wa eh, ọlọ́run ọlọ́run mọ̀ sánú àwọn tá àmọ́ kan tó ṣe mọ́ ẹ ṣé ìwọ̀n àgbowó ni bọ́ọ̀mọ jésù ni mí ó yẹ gbà ní bá fi ọwọ́ àlàáfíà gbà ẹṣà méje ń bẹ ẹṣà méje irú mẹ́sàn-án ni ọkùnrin ẹṣà mẹ́sàn-án bẹ ẹ kọ́kọ́ gbó ẹ gbó ẹ fọwọ́ lásán gbó báyìí kẹ́ ẹ fọwọ́ lọ báyìí kí wọ́n fún mi kán mi rẹ̀ sí lẹ́nu ǹjẹ́ mọ̀ pé lẹ́yìn ìgbà tí wọ́n fún tán kán mi rẹ̀ sí lẹ́nu kò tí ì pé ìṣẹ́jú mẹ́ta ara ẹ̀ ti ń wálẹ̀ lẹ́ni ṣe mọ̀ wọ́n wọ́n wọ́n ti ń nà wọ́n wọ́n ara ẹ̀ ti ń wálẹ̀ fm ló yá ẹ lọ gbòòyò fún ẹ lọ ra seven up kẹ gbòòyò fún kẹ gbé fún kó mu ǹjẹ́ mọ̀ pé wọ́n gbé fún ọwọ́ ara ẹ̀ báyìí lè gbà tí ì gbé sẹ́nu. sí olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti gbogbo tó tẹ̀dọ̀ sí ni sí inú rẹ̀ èyí ni pé kí ni ń yọ ẹ́ lẹ́nu kí ni ń dọ̀ láàmú kí ló ń wò bí òkè ibo kí ni nǹkan tí olúwa nílẹ̀ àti ẹ̀ẹ̀kún rẹ̀ ayé àti ohun gbogbo tó ṣe kí ni o tó tẹ̀dọ̀ sí inú rẹ̀ ń orí ó mọ̀ ìwọ́ lẹ́nu ara nǹkan tọ́lọ̀ ń dà ní dídá kò sí nǹkan tí ẹ̀gbọ́n sí bẹ́ẹ̀lì sọ ni nínú ìwé Jòhánù orí kìíní ẹsẹ̀ kìíní ó ní ní ẹ̀dẹ̀ kan ṣe ní ọ̀rọ̀ wà ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà nígbò di apá àṣàlẹ̀ ó ní nínú rẹ̀ ni a dá ohun gbogbo lẹ́yìn rẹ̀ kò sí ohunkóhun tí a dá nínú ohun gbogbo tí a dá a jẹ́ pé nínú gbogbo nǹkan tó lọ ń da pátá gbogbo tó lọ ń da pátá a jẹ́ pé kò sí nǹkan kan tí Ọlọ́run dá láláì sí ìmọ̀ sí Jésù nù torí Jésù ni ọ̀rọ̀ gbogbo ohun tó lọ sí dàbá yìí òun ni Ọlọ́run sọ kí ni o ló sọ ọ̀rọ̀ sí gbogbo tí èèyàn tí Ọlọ́run dá pátá ló ní í ṣe pẹ̀lú Ọlọ́run ohùn rẹ̀ ọwọ́ rẹ̀ àti èémí rẹ̀ ọwọ́ ọlọ́run àti èémí ọlọ́run òun ni àwọn èèyàn ohùn rẹ̀ ó ní gbogbo nǹkan tó kù everything that God created God spoke them into existence ó pè wọ́n jáde ní authoritatively jẹ́ kí nǹkan báyìí kí ó wà jẹ́ kí nǹkan báyìí kí ó wà when it comes to man ń gbọ́ dorí èèyàn ọlọ́run ni ó dàbẹ́ mo fẹ́ dé èèyàn ó yá ẹ wá ẹ jẹ́ kí á dé ènìyàn ní àwòrán wa a pé kó tó dé èèyàn gan ó sọ̀rọ̀ dùn tó tó pe àwọn ìgbìmọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ẹ wá ẹ jẹ́ kí á dá ènìyàn ní àwòrán ara wa kán lè mọ̀ sí kí ni kán lè máa jọba lórí gbogbo ohun tí mo dá èyí ni pé lẹ́yìn ìgbà ọlọ́run sọ pé òun fẹ́ẹ́ dé èèyàn tó kọ́kọ́ sọ jáde báyìí ẹ ṣàkíyèsí pé kò sí nǹkan kan ọ̀hún láyé tẹ́ ẹ fẹ́ dáwọ́lé tẹ́ ẹ fẹ́ ṣe tí ẹ bá kọ́kọ́ sọ tó lè ṣeé ṣe kò sí ẹ mo gbà lérò mo wá ṣe irọ́ ni tó o bá fi lè sọ síta o kò lè ṣèṣe try it it won't work ọlọ́run dán ńgbà ọlọ́run gan da yàn ó kọ́kọ́ sọ ó kọ́ sọ lọ́rọ̀ òun fẹ́ dá yàn ẹ wá. ó sì wá jẹ́ pé ntọ́lọ̀ ń da tí ń bẹ lórí ilẹ̀ yóò wá mọ ẹyọ lẹ́nu yóò mọ ọdọ ọlá ni ó wá sí bó ṣe wá kọńtró rẹ̀ irọ́ bíbélì ń pè ti olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti gbogbo tó ṣe kí ni o tó tẹ̀dó sínú rẹ̀ lórúkọ jésù yóò dára fún wa.